was the college. This is the

إخوانا بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن

kí ó sì túbọ̀ ẹ̀wọ̀n kẹ́ ẹ̀rọ tó gbogbo ìwà àbọ̀ ẹ̀rọ tẹ́ ẹ̀rọ tà ló yá ẹ̀rọ tó lọ fún mi lè yá sójà tẹ́ ẹ̀ fún ẹ̀ tó gbé yẹn láàmì tó gbé yẹn láàmì ẹ̀ kà kẹ́ni sọ̀rọ̀ ìdílé ẹ̀ tẹ́ máa non lo so, livello da poi che guardiamo su guardiamo su però trovate tipo da da lo allora ascoltavo l'islam

قال الحمد لله الذي أرسل رسوله إلى ولي الحق وأنا فرغ من الجزائر أنا ما أعرف يا على الدين प्रेमनिवा सगळ्या इस्लाम इस्लामना Madurele e che se ne mustaqbal islam wallahi islam da ne wala islam ko bori ya yi da wai to ne ka ke abu ne islam ko bori da da ne ne ne so non è ya ni sai sala ko sa e ko islam ne ko shi òun mọ̀ owó àgbéléwò òun ọ̀pọ̀lẹ́dẹ̀. ọlọ́ni wọn kàfá bí ìlà ìṣẹ̀lẹ̀ ìdá ìjẹ́rìí ọlọ́run bá tó lẹ́lẹ́rìí kẹfì mọ̀ pé ìsìláàmù ló borí. gẹ́gẹ́ bí àyàsí wa kò ní rọrùn àdàkì lọ́tọ̀ ní ìsìláàmù lórí ìgbésí. fani wa ṣàdùn aláìlá ìlú ọgbà fẹ́. أوجد لا إله إلا الله الله رسول إقرارا به وتوحيدا àwọn gbà ṣe ta lọ́jọ́ sí fún lòlò ọ̀rọ̀ àwọn gbà lòlò ọ̀tọ̀ yìí dání àwọn sì gbà ó lè kán náà ní lẹ́tọ̀ ìjọsìn fún ọ̀ṣẹ́ ló ń lọ Muhammad ẹni abdu wà lọ́sọ̀ òru láwọn ìgbà ìlọ́sọ̀lá ní sọ́mọ́nà àtàkùn náà bá ní iṣẹ́ rẹ̀ sílẹ̀. صلى الله عليه وعلى آله وسلم تسليما مزيدا كيف لهم وبنا دي تعالى دي قلنا قوس الله إن سلم من كي قلنا قلنا قول بوبي وروي تسليما مزيدا ọ̀dà eléyìí tó jà lẹ́kọ̀ọ́. أما بعد الليل فهذا انتقال الفرقة الناجية المنصورة إلى قيام الساعة إليه أتذكر أو الفرقة الناجية أعطيها نسي إلى قيام الساعة القيامة أهل السنة والجماعة وبعث الجماعة هو الإيمان بالله وملائكته ايوه بنو نوع ده ملائكه ايوه كتب والمسلمين والبعث بعد الموت والايمان بالقدر خيره وشره رفع ايماني ومن الإيمان الإيمان بما وصف به نفسه في كتابه ووصفه به رسوله محمد من غير تعريف ولا تعطيل ومن غير تكليف ولا تسليم فالوضع الإيمان إنه مبوء بالله والولو والإيمان الوصف به نفسه ذلك أمر الله تعالى في كتابه lọ síra rẹ̀ ọ̀sọ́fà ó bìí ọ̀rọ̀ fún yìí. àti tó ti ẹni gbogbo yìí rẹ̀ muhammadu sallallahu alaihi wa sallam ṣẹlá muhammadu tó ń lè gbà pé láì harafa rẹ̀ táà táà ìtumọ̀ padà wọ̀dà tààtì àbí táà lọ ìtumọ̀ rẹ̀ lọ́rùn. ọ̀nà lórí pàtí àbí táà sì lọ sí àwọn ìwà àwọn orúkọ rẹ̀ táà lọ fi jọ ọ̀rẹ́ láti wọ̀dà tààtì àbí káàmù sí kí wọ́n tẹ̀ kí ìfìlẹ̀ pé ọlọ́run máa ń pé ara ṣe sábà ọ̀gá ẹni tó láti bẹ̀rẹ̀ ìjọba tahrif ọ̀nà ẹgbẹ́ tó lòdì lọ́sọ̀rọ̀ yàrá rẹ̀ káyé kó bẹ̀ bí àwọn tí wọ́n lè pé gbà tó lọ́nà ni pé òun lójú wọ́n lè dá ojú ẹ̀ ní ìmọ̀ wọ́n á dùn àfà rẹ̀ pẹ̀lú ìṣòro ẹ̀ padà yọ̀rọ̀ lọ́wọ́ ẹja fi ọwọ́ yẹn lágbára تعطيل ó ní kéèyàn máa lọ lọ́rùn bí kéèyàn máa sọ wípé kéèyàn máa fún ní ìtumọ̀ ìtumọ̀ tí orúkọ rẹ̀ jẹ́ tí ẹwà tí orúkọ rẹ̀ jẹ́ tó jẹ́ bí kéèyàn ní wípé àbí àwọn tó ní pé kéèyàn máa blender blendant alúbálẹ̀ òun sọ̀rọ̀ ẹlẹ́jà àkókò sọ̀rọ̀ lọ́dọ̀ tó sọ̀rọ̀ ìwé ìdánilẹ̀ sọ̀rọ̀ lásìkò kọ́ sọ̀rọ̀ tààtì nìyẹn fẹ́ máa pa ìtumọ̀ orúkọ náà bá àtàwọn ìwà rẹ̀ lóko ọ̀nà ìgbéri tẹ̀kìlíf tẹ̀kìlíf ní ká máa describe pé bó o ṣe sígbà tó o describe ẹni ara mọ́ra ṣèṣkáwà ọlọ́run ṣòun ó ṣe lè dọ́gba ṣe ara sí ààrẹ sọ pé ó jókòó ó nàró ó lóṣù ó dùbúlẹ̀ ó squats وشفاعبي وقد على عرش استوى Àmì tó fi ìstáwùdà tó ti jọba aláṣẹ ìstáwùdà.

sókè sábà sísàlẹ̀ ní ayé gbogbo àrídọ́gbọ́n sọ̀kalẹ̀ nígbà ní ẹ̀ka ọ̀sẹ̀ sóyè àlèṣe tẹ̀mísìl àbí ká ní èèyàn dàbí èèyàn dàbí gbọ́dọ̀ ń dá ọmọ ẹ̀dẹ́yìn láwòrán láwòrán ara rẹ̀ bí àwọn kì í yó wọn gbà pọ́ lọ́ba lójú méjì bíi tiwa iná sọ̀rọ̀ ẹ̀dí náà fẹ́ yà bí àwọn ìdíbà witness wọn á ya ọkùnrin kan lójú kan wọn á dúró lé àga wọn yẹn wá tẹ̀lé yìí. Ọ̀dọ́ yìí ó ní mùsùlùmí tó lọ. Òye ní pẹ́ tẹ́yẹ̀ bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀. Lọ́gbà tó bá sọ pé òun ṣe Islam bàbá ìgbàgbọ́ yẹn mọ́. من غير تكييف ولا ترتيب وقال الجماعة قلنا لكي كيف أقول لهم أتعامل وأنا لا إني أنقطع تعريف تعطيك تكييف تمثيل ونمرني أو أهل الأهواء منقوصي orúkọ islam tó ń bẹ̀bí àwọn kọ̀wárìjì kébí àwọn mọ̀tẹ́zìlá kébí àwọn kọ̀dàríyà ẹ̀rí nínú gbogbo wọn pátápátá kò sí kankan tí èyí ní problem nínú àtẹ̀dátò asma'u sifat kò sí kò sí kankan tí wọn ní problem nínú ẹ̀ ó kò sí kò sínú kan náà àwọn ọ̀rọ̀ yìí tó kódà àwọn kàwárí tí ó jẹ́ kí wọ́n ní tàbá sókòtò àwọn náà tún kó sí ta'til eh, wọ́n máa ṣe ta'til wọ́n sì máa ṣe tahrif. wọ́n pa àwọn olùdó àwọn kan náà wọ́n tó já sínú ìṣòro àwọn Mu'tazila díẹ̀. kódà gbàgbé wọn máa ní pọ́blẹ́mù ọ̀rọ̀ kọ́dà.